ẹbí bàbá mi Tinubu sì ń bẹ láyé ìpàdé wọn kú wọn bẹ láyé ẹyin tá a fi wọn tí wọn lè gbé ọjà fúrata fún gbogbo ẹ káwọn náà dẹ fèsì àwọn ẹsẹ àwọn àbí wọn kà bẹ láyé kò dìjà bẹ nítorí Ọlọ́run wọn fún mi ní two million naira pé kí fi ráyà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 all right my people mo kò go watch the video to see wetin really dey happen for inside the video my people. pé ẹ gba owó jaburata lọ́wọ́ olóyè bọ́lá tinubu mo kà á. ẹbí bàbá mi tinubu sì bẹ láyé pàdé wọn kú wọn bẹ láyé ẹyin tàbí wọn tí wọn lè gbọ́ jaburata fún gbogbo ẹ káwọn náà dẹ fèsì ah, àwọn ìsà àwọn àbí wọn kà bẹ láyé kò dìjà. bọ̀ọ̀tì ẹ̀yìn àti wọ́n ti jọ jókòó papọ̀ rí. ẹ mo rí wọn rí ní time tí eh, a fẹ́ dìbò ìbò mímí kò ní Ondo èmi sọpọ́tì ọ́pọ́nẹ́tì eh, wọn gbà yẹn wọ́n wá pe bàbá mi sẹ́ńtọ́rà sídìí adébọ̀lù ládọjà àwọn méjèèjì kọ́lọ̀ jẹ́ mi wọ́n kún wọn bẹ́ẹ̀ láì tẹ̀lé sí tábìlì lọ́dọ̀ wọn bàbá náà pè mí pé honey mo ní sà bọ́lá ló ń fẹ́ rí ẹ̀ mo lókè sà ohun tó bá dẹ̀ ló ń fẹ́ ni kò ṣe ìtúbọ̀ mo ní yẹsà òun náà ní ọlọ́kọ́ òun ní kọ́kọ́rọ́ mi wà lọ́yẹ̀ báyìí so hmm. bàbá rẹ̀ pè mí mo jẹ́ wọn mo lọ bá wọn wọ́n wá nọ́mbà mi wọ́n ọ̀gá fún wọn nọ́mbà mi wọ́n rẹ̀ pè mí fúnra ara wọn zero zero two mílíọ̀nù náà ti nọ́mbà yẹn mo bọ̀ mo mọ̀ pé zero zero two nọ́mbà yẹn mo ní Sunday mo ní sà sọmọ tó sọ̀rọ̀ mo ní mi mọ́ ọ̀darùkọ àwọn akẹgbẹ́ sà kẹmẹ́ lágbó sà ẹ̀gbọ́n mo ní bẹ́ẹ̀ ni sà wọn náà sọ fún mi wọn dẹ̀ kí wọ́n bá àwọn ní bọ́dúlọ́n wọn dẹ̀ lọ bá wọn wọn dẹ̀ sọ fún mi pé election táwọn fẹ́ sí mbẹ̀ yìí sẹ́gbọ̀n ti ṣàlàyé fún mi mo ní bẹ́ẹ̀ ni sí mo mọ̀ ìyá tí PDP fi jẹ́ bàbá mi tí mo ń tẹ̀lé mo ní bẹ́ẹ̀ ni lórí impeachment wọn nǹkan kan ọyọ ti jọ yí mi àtàwọn bí wọn ti fọn wọn ti fi àjẹ wá wọn ti fi ṣe fi àjẹ wá ń gbà yẹn ọbẹ tà kí n mọ support àwọn PDP yẹn kí n fún bẹ́ẹ̀ kí n jẹ kí wọn gba ẹ̀san ìyà tí wọ́n jẹ mo lókè sá mo tẹ́ balẹ̀ fẹ́ ni sá mo lè kúrò mbẹ́ nítọ́lọ́hún wọ́n fún mi ní two million naira pé kí n fi ra epo sí mọ́tò mi tẹ́ẹ̀dẹ̀lẹ̀ interview wọn kàn dẹ̀ búra pẹ̀lú orúkọ lọ́hún wọ́n fún mi ní two million naira mo lè gbà mo lè ẹsẹ sá. ìyẹn olóyè Bọ́lá Tinubu. bẹ́ẹ̀ ni mo lè ní ẹsẹ sá wọ́n ní sọ kí n mọ́ sọ́pọ́tì àwọn tí ó ń ṣe ọ̀tá bàbá tó ẹgbẹ́ lóòótọ́ lóòótọ́ mo fẹ́ràn Senator Rasheed Adéwọ̀ Ládọjà sí ó yẹ kí mọ́rú yà tí PDP fi jẹ́ wọn mo ní bẹ́ẹ̀ ni kí mọ́ bá wọn dá sí mo dẹ̀ mo dẹ̀ sí wọn lẹ̀ torí pé àwa ti kó ònú PDP ńgbà yẹn àti lọ sí Accord Party bàbá mi ti lọ Accord Party ńgbà yẹn mi lẹ́rẹ̀ pé kí ni àdúgbò wọn tó ń kí PDP wọn bá ti wọn lọ wọn kò ti fi àjẹ wọn ti gbẹgbẹ lọ àní Ìbàdàn tẹ́lẹ̀ náà mi kà kó mbẹ́ bí n mọ́ ń tèmi nìyẹn ọ̀rọ̀ àdó mi sílé sẹ̀fín kò jù bẹ́ẹ̀ lọ. àwọn tó lè pè mí sí síbẹ̀ ń gbà hmm? yẹn pé àwọn tó pè mí ń gbà yẹn pé PDP pé wọ́n fi mọ́nẹ́mì ń ṣe òṣèlú PDP kankan mọ́ ẹ̀ jìmílẹ̀ so bẹ́ẹ̀ mi ṣe kúrò ń bẹ̀ yẹn gbà yẹn. mo ní mo rí wípé accord party àwọn náà ta bíọ́bíọ́ ní àdúgbò Ọ̀yọ́ ní ìgbà kan ṣé pé èèyàn ní bẹ nídìí òròdòrò ké ni. Be, àbí báwo ló ṣe kọ́ kí ló ṣẹlẹ̀ báwo náà ṣe rí ṣe. ẹ ṣe mọ̀ pé bàbá mi ní orúkọ tó dáa central sílẹ̀ ọkọ rẹ̀ dáa ní Ọ̀yọ́ state ọkọ rẹ̀ tajà tó bá mú ẹgbẹ́ kan lọ́wọ́ ẹ̀ gbogbo èèyàn tẹ̀lé torí kó lóòótọ́ ó dẹ̀ ṣe dáadáa nígbà tó wà ń bẹ̀ níwọ̀n bá àgbà tó rí lò torí òjẹ́ kó lo ìjọba yẹn dáadáa nígbà yẹn tó jẹ́ káwọn yẹn fẹ́ràn ẹ̀ ẹ̀ jọra stand tí bàbá bá níbi tó ń lọ rí òun yà tẹ̀lé òun ló jẹ́ kẹ́gbẹ́ àkọ́dù yẹn kó rọ́lẹ̀ dáadáa ìfẹ́ tí wọ́n ní sí bàbá àwọn yẹn wọ́n wọ́n transfer rẹ̀ sí orí ẹgbẹ́ yẹn láti tẹ̀lé bàbá bó ṣe rí nìyẹn. díẹ̀ gan ló kù wọ́n bá jẹ gómìnà níbẹ̀ yẹn díẹ̀ ló kù. wọ́n ṣèjọ́rò fún wa nígbà gan ni bàbá wọlé olúwa bí wọlé wọ́n ṣèjọ́rò fún wa ni nígbà yẹn hmm. wọ́n ṣe agbára fún wa. so iṣẹ́ wo lẹ wá ṣe ní èkìtì wọ́n ní olóyè tinubu ń tó tún di ọ̀rọ̀ èkìtì ẹ̀yìn náà tún ni wọ́n pè é so kí ló ṣẹlẹ̀ nígbà náà. ẹni pé ẹni tó sọ̀rọ̀ yẹn òun ká ti tàmọ́ lúrẹ̀ bẹ́ẹ̀ kó kú lókùn ìwà ẹ̀ nítorí mo sọ pé yìnyín rẹ̀ ń bọ̀ ni pé ó ní mo sọ pé bàbá Adédìbú ló gbéṣẹ́ fún mi lẹ́kìtì láti wáṣẹ́ fún PDP ní two thousand and nine èkó ti yìnyín rẹ̀ ń bọ̀ bàbá ti kú ní two thousand and eight. nígbà tí mo kó kúrò nìyẹn ọkùnrin eh, kan dá sùn. wọ́n lè gbàgbé wọ́n lè gbàgbé déètì yín ò sọ pé eh, pàdé olóyè Tinubu. bàbá Adédìbú àjọṣẹ́ka bàbá ẹ̀mí àti bàbá ọ̀jà àsùnmọ́ra yìí eh but but ṣé ẹ pàdé wọn ní ẹ pàdé wọn ní Àkúrẹ́ nǹkan tèmi kà nìyẹn. ẹ ní kí ẹni yẹn wọn ní èmi àtàwọn jọ ṣe mítì ní Ìbàdàn lóòótọ́ mhm. eh, ẹ lọ Àkúrẹ́. ẹ wá ní kí wọn ẹ wá ṣe fídíò wọn pé eh, eh, àgúndù àbí kíná làwọn jẹ ẹ wá ní kí wọn búra òdúdú ẹni pé kí wọn búra pẹ̀lú baba bàbá Fẹ́mi òdúdú òdúdú ẹni kí wọn búra lórúkọ Ọlọ́run tó ní wọn pé èmi àti wọn jọ ṣe mítì kankan bì kan tó bá ti búra mo yọ̀ǹda wọn fọlọ́ mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. àti pé wọn ò gbé yín lọ sọ́dọ̀ olóyè Tinubu láyé Àkúrẹ́. bàbá ń purọ́ ni bàbá ojúdú yóò purọ́ ọ̀ ń parọ́ ni èmi ọmọ wọn rí bọ́ yóò wáyé mo fọlọ́ múra mi mẹ́rin yẹn rí èmi ò mẹ́rin yẹn ẹ bóyá pé rọ́jò kò tọ́ka ẹ̀ hún hún hún ó ti wọ́n pé à ọlọ́mọ ti ń lo ògùn ọmọ yìí fún àwọn ẹ̀sùn àwọn dẹ́dẹ́ wò pé káwọn ẹ̀ táàpù nù kí ní ti ń ṣẹlẹ̀ káwọn ẹ̀ tó fi múra padà àwọn kẹ̀ ju bọ́ǹbù lẹ̀ ti wọn. ìgbà tí mò ń ka sórí wọn ti mọ̀ rí pé wọ́n ti ju bọ́ǹbù yẹn lẹ̀ láàrin táyì bàbá fẹ́ pé òrì tí wọ́n ní bàbá fẹ́ pé òrà mọ́tò kan fẹ́ẹ́ nìkan kí wọ́n ti ka ọ sórí wọn à ah, àṣebẹ́ bàbá ojútù gidi bàbá ebi odù ọ̀rẹ́ ọ̀rẹ́ mi gidi ni wọ́n àjọṣiṣẹ́ fún MKO. ẹ gbọ́dọ̀ sá fún odò ẹ gbọ́dọ̀ sáfóògùn wọn yẹn. èmi ò sáfà wọn ọ̀rẹ́ mi. ẹ torí kó ju wọn dúdú ẹ mọ̀ pé olójú dúdú ni wọ́n tí o bá ya olójú dúdú tí o ya ìka ẹ̀dá ọ̀tá Yorùbá wọ́n ń pa àwọn fámìlì rẹ̀ lẹ́kìtì lápapẹ̀ ìkúnbẹ̀ yẹn ìgbésẹ̀ kí ló gbé lórí ẹ̀ ẹ ti mọ̀ pé ojú dúdú gidi nìyẹn ẹ ti mọ̀ pé wọn àtàwọn Fúlàní ẹ̀sìn rẹ̀ wọ́n jọ ń ṣe ìdúró bàbá ti gbà fóòrí kankan jẹ́ wọ́n jọ ń ṣàgbódegbà ń ṣàgbódegbà lórí àwọn fámìlì rẹ̀ lẹ́kìtì bí ò wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó pẹrẹ ní sẹ́nitọ̀ ń bẹ̀ yẹn tó ń pa gbọ́n àwọn fámìlì táwọn fúlàní ẹ̀sìn mẹ́fà àwọn fámìlì yẹn tí wọ́n rí gbèsè ẹ̀ka gbé nígbà tí gọ́ọ̀mù nẹ́fà ti wà ń bẹ̀ yẹn tí wọ́n ń pa àwọn fámìlì yẹn fún ẹ̀ lọ́gbẹ́ wùwọ̀ tó wọnú ogbó ti fúlàní ẹ̀sìn mẹ́ ẹ kó lórí ẹ̀ báwo ẹ mọ́ pa àwọn fámìlì yẹn mọ́ níbo wà tí ò lè bọ́ta kó rẹ̀ lè jàwó yẹn èmi náà ti dàgbà díẹ̀ wọn gbọ́dọ̀ fi rúmi lọmọ pọ dáná la lè pè wọn torí mi mọ ìtàbí kémi àtọjọ jẹ pé gan ẹ wọn gbọ́dọ̀ tí ìjọrí lẹfún mọṣẹ wọn fẹsùn wọn yẹn wọn gbọ́dọ̀ tó mọ fifty years lọ. àwọn jù bẹ́ẹ̀ lọ. ẹ̀tọ́ bá jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sixty tó bá rẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà wọn sáà tiẹ̀ mọ bímọ lọ́mọ ọdún mẹ́wàá. ẹ wọn á dín wọn á dín díẹ̀ ní ọgọ́ta ọdún wọn á dín díẹ̀ ní ọgọ́ta ọdún. Hmm. wọn á dín tọpọlọ bá pé dáadáa wọ́n mọ̀ pé ìjà tí ń bẹ́lẹ̀ ìjà Yorùbá ni kẹsẹ̀ ìjà tí ẹ gbọ́dọ̀ mọ discourage ẹni tọ́lọ̀ ń bá fún ní ọgbọ́n tí ń bá ń dá láti ṣe Fúlàní ẹ̀sìn lórí ọ̀rọ̀ Yorùbá ọpọlọ wọn yòrò gan ọ̀n ní làákàyè kankan. à ń gbọ́ làákàyè wọn làákàyè mẹ́lórí wọn làákàyè káfí òṣèlú ọpọlọ òṣèlú káfí gàǹkanrú káfí ìbìtì ní mẹ́lórí wọn. à ń gbọ́ awuyewuye láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ mi àtàtà ààrẹ ọ̀nà kátàǹfò kí ni ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ láàrin yín. nǹkan kan ò ṣẹlẹ̀ rárá gbogbo ìgbésẹ̀ tá à ń gbé yìí bàbá ń bẹ́ ń bẹ̀ ààrẹ wa mọ̀ sí dáadáa táwọn ẹ̀dẹ̀ dù ú ẹgbẹ́ òun táwọn ẹ̀ filẹ̀ nígbà tí nìyẹn tí àlà ń janu ẹ̀ rí i pé ààrẹ da lóhùn pé bàbá ńlá bàbá àbùkù àníkàwọn ọmọ wa yẹn kọ́mọ lé àwọn fámìlì ẹ̀ ti ń pa àwọn fámìlì wa lọ́wọ́ ni tẹ táwọn pẹ́ bẹ́ẹ̀ rò kọ́ba bẹ́ẹ̀ rò táwọn pẹ́ wò so ààrẹ dúró so kò sí wàhálà kankan láàrin mi àti wọn. kí ló ń ṣẹlẹ̀ ní ìbá. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video alright my pipo i go like to end di video for here make una let me know Waiting on una think for the comment section and if una never subscribe make una subscribe so dat una no go miss any latest gist wey at the upload una bye bye till i come on our next time bye guys that's my next video bye guys